My name is Simon Oluwatu Sinfale. On this channel, Backstage Story TV, you will have the opportunity of listening to Yoruba, Hadi proverbs, and their meanings in English. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń wà káàkiri àgbàlá ayé. Orúkọ tèmi ni Falẹ̀yẹ Olúwatósìn Simon. Ní ìkànnì yìí, Backstage Story TV, lẹ́yìn tí máa gbọ́ nípa òwe ilẹ̀ Yorùbá àti ìtumọ̀ rẹ̀ ojú tẹ fi ń wò wá kò ní pọ̀ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di ẹ kú ojú lọ́nà thank you very much stay tuned don't touch the dark.